wá onye sí ẹ̀ oní tí èèyàn bá sọ pé i am adam ìtumọ̀ ẹ̀ ní wípé mò ń tẹ̀lé i am nuhu ìtumọ̀ ẹ̀ ní pé mò ń tẹ̀lé nuhu i am ibrahim mò ibrahim i am musa mò ń tẹ̀lé musa kéètumọ̀ ẹ̀ nìyẹn àbí òkè àmẹ́ni tó gbóyìnbó ní ǹjẹ́ ànábì mohammed Muhammad sallallahu alayhi ǹjẹ́ tẹ̀lé ojú ọ̀nà baba ńlá rẹ̀ Ibrahim àbí ó tẹ̀lé ó tẹ̀lé ǹjẹ́ àwa rí àyà kan nu Kùránì tàbá rí àdìsí kan nu àdìsí ga sí pé lọ́rọ̀ pe ànábì mohammed Muhammadu kò pé ló ẹ̀ mọ́ Ibrahim ló pè tàbí pé fúnra rẹ̀ nígbà tó fẹ́ introduce ara rẹ̀ tó fẹ́ ṣàfihàn ara rẹ̀ ó sọ pé I am Abraham tẹ́ ẹ bá ti rí yẹn nìkan ẹ má wulẹ̀ wá mi mọ̀ mi ò nídìí ti Ádámà mi ò nídìí ti ti ti ok ti Abrahamu nìkan ẹ mú wá tẹ́ ẹ bá ti rí ti Abrahamu ẹ mú ti èyíkéyìí ànábì wá tànàbì fún ara rẹ̀ ó ti sọ wípé I am Adam I am Nuhu. I am Ibrahim I am Yusuf I am Isaac nígbà orí rẹ nígbà orí ànábì wò dàrú bí orí àná bí bí orí Mirza Ghulam Ahmadu ti yín orí ìtẹ́lẹ̀ ti yi o n pèrè ni gbogbo nka That is the first question. Ìwọ́n tó ní mi ò gbóyìnbó mi ò mọ̀ túmọ̀ manifestation àti ìtumọ̀ reflection. Tó ní metaphor lélẹ́yìí. ìbéèrè keji ìwọ tó sọ̀rọ̀ yẹn ẹ ti mọ̀ o olóòkọ o baba bàbá rẹ náà sì lóòkọ ǹjẹ́ ìwọ sọrí nínú ayé tiẹ̀ pẹ̀lú òyìnbó tó gbọ́ kó ga sí pé kó wá sọ pé ìwọ ni bàbá rẹ kò ló lo mẹ́tàfọ̀ sọ sọrí bẹ́ẹ̀ sọ ká ní ìwọ tó ń jẹ́ ìwọ tí ò ń jẹ́ eh, ìwọ ń jẹ́ sẹ́dù bàbá ẹ̀ ń umaru kò wá ní i am umaru sọ̀tọ́ rí bẹ́ẹ̀ má gbé ti òyìnbó wọlé o ìlànà òyìnbó tí wọ́n fẹ́ dárúkọ ara wọn ò ní pé surname ni wọ́n fi pera wọn o àbí nílànà òyìnbó àwọn tí ọ̀kárẹ̀ láì gbogbo ẹni tí kọ́kọ́ ń dárúkọ bàbá rẹ̀ wọ́n láti lò ní o ẹ lọ wọ àwọn gómìnà kí ni gómìnà Ọ̀yọ́ state ń jẹ́ Ṣèyí Mákindé ṣe é gbọ́ Mákindé ṣèyí rí Muhammadu Buhari lẹ́ máa ń gbọ́ Muhammadu ọmọ Buhari ẹ̀ẹ́ Àlàó Àkàlà lẹ́ ń gbọ́ orúkọ bàbá ẹ̀ ní akálà àbí ẹ́ orúkọ níbo ní akálà ẹ́ ní ìgbọ́ orúkọ fámìlì wọn ní akálà ok now ìtafẹ́ sọ́ńbẹ̀ ni wípé o ò lè máa dárúkọ àwọn kan kó wá sọ pé ìwọ ni gbogbo wọn kó wá ní mẹ́tàfọ̀ nìyẹn ibi tá a ti máa ń lo mẹ́tàfọ̀ a máa ń lò ó fún èèyàn stroke stroke ẹni tí kìí ṣènìyàn nǹkan tí kìí ṣènìyàn ní ìsìn kò lè sọ yí pé èmi ni oòrùn èmi ni òṣùpá a máa ń sọ báwọn nínú metaphor kò lè sọ pé èmi ni ẹkùn ò lè ní èmi ni kìnìún ìtì wà nínú metaphor nìyẹn àmọ́ kéèyàn kan wáyà wò ìkọ́ àmọ́ sọ pé I am Adam I am Nuhu, I am Ibrahim, I am nigba I am Awo, tó jẹ́ wọ́n bẹ́ẹ̀. Wọn kì í lò bẹ́ẹ̀. Tá a bá tiẹ̀ wá tún wá gbà lọ́la túláàsì pé wọ́n máa ń lò bẹ́ẹ̀. Òkè ọ̀rọ̀ ẹ̀sìn la wá ń sọ yìí. Àbọ̀rọ̀ kí là ń sọ? iṣẹ́ kan náà ni wọ́n jẹ́ fáyé ta ló sọrú gbólóyìn rí nínú àwọn ànábì ọlọ́run ta ló sọrú gbólóyìn tí Gulam Amadu sọ ìrí nínú àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni ìkẹyìn tọ́lọ́ ń sì sọ gbogbo ìtàn àwọn ànábì twenty five fún náà ní Quran àgbọ̀rí. Ah, kọ́lọ̀ ń pe ànábì wa ní orúkọ kan nínú orúkọ àwọn ànábì ọlọ́run tó ti lọ a sì gbọ́ rí kánábì fún ara rẹ̀ kó pera rẹ̀ ní orúkọ kan nínú orúkọ àwọn ànábì ọlọ́run tó ti lọ ntí ó yà wí ni wípé àwọn ọmọ ìyá mi ni àwọn òbísí ọlọ́run tí wọ́n ti lọ pé ọmọ ìyá mi rere ni Musa ọmọ ìyá ni máa ń pè wọ́n yóò ní Musa aki asọ́ọ̀lì ọmọ ìyá mi rere ọmọ ìyá ni máa pè wọn kì í máa lo ọkọ wọn fúnra rẹ̀ nítorí náà ntí Muhammadu sọ yìí ọ̀rọ̀ àṣírí ni yìí sọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ àṣírí ni ronú ti dáadáa ronú ti dáadáa kò pọ́sibù fẹ́ nìkan. kọwaa ka ụkwụ ya megwa ọtọ ọtọ ka na ma ka ọ ama na aya m. aya m ojo. aya m dada. aya m i aya m kejidie. aya m taịlị. ụfọdụ were na ya. ọkụnụ gụdenụ gbogbo kọnyụ ị gbogbo kọnyụ ole dị ịzụtiti ya na ikantan ọ ni na metafọl na ya bụ ole na ya. chile na nke metafọl. mi ò rò pé o pass wáyẹ́kì mi ò rò pass wáyẹ́kì if you can now say I am Adam I am Nuhu I am Isaac I am Ismail it's a metaphor what kind of metaphor is this. ẹ tún wá máa wo Mirza Ghulam Ahmad yìí o ó tún sọ̀rọ̀ wípé ọlọ́run tún bá òun sọ̀rọ̀ ó ní ọlọ́run tún bá òun sọ̀rọ̀ mo fẹ́ wá péjì ẹ̀ jáde ni o. ó lò ní ọ̀gá àwọn ànábì ọlọ́run àti kà yẹn fẹ́ kà yìí. ó wà ní page seventy page seventy ẹgbọ́n tí Mirza Ghulam Ahmad wí tẹ́sí mọ̀ pé bàbá wèrè lọkùnrin ọ̀hún. Revelation Arabic I have exalted thee above all peoples. Proclaim, I have been sent to all of you. Letter dated December 30, 1884 alihakam volume uh, nineteen uh, number 3, january 21, 1915, nineteen fifteen page three ibẹ̀ lọ̀rọ̀ yẹn wà ibẹ̀ ni muhammad zabulai khan ló ti extract yẹ wá sínú tẹ́síkírọ̀ ó ní olúwa òun sọ̀rọ̀ ní èdè lárúbáwá wípé i have exalted thee above all peoples mo ti gbé ọ gorí gbogbo àwọn èèyàn mo ti gbé ọ ga gorí gbogbo àwọn ènìyàn proclaim wá ké gbàjarì báyìí wá kígbe báyìí wá lọ́gun báyìí wípé I have been sent to all of you wọ́n ti rán mi sí gbogbo yín pátápátá o <laughs> wọ́n ti rán mi sí gbogbo yín pátápátá o wọ́n rán sí ọmọ ilẹ̀ India ìran India wọ́n rán sí ìran Áfíríkà wọ́n rán sí ìran Lárúbáwá wọ́n rán sí ìran òyìnbó wọ́n rán sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ proclaim I have been sent to all of you ànábì gbogbo àgbáyé wa di mélòó báyìí ó di méjì ànábì wa muhammadu àti dání àti mirza gulam ahmadu one is original and the other one is fake. ànábì wa ni ojúlówó ànábì tọ́lọ̀ rán sí gbogbo ayé. ṣé ẹ rí ọ̀gbẹ́ni mirza gulam ahmadu ọ̀daràn gidi ni ọ̀daràn gidi ni o kẹ́ ẹ lè mọ̀ fọ́daràn gidi ni Mirza Gulam Ahmadu oh corresponding kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀daràn gidi ni Mirza Gulam Ahmadu lẹ́yìn ìgbà olórí àwọn ànẹ́bí ọlọ́run tó sọ̀rọ̀ ẹ̀ di ògì tọ́tún sọ̀rọ̀ ẹ̀ di òjíṣẹ́ gbogbo ayé ọwọ́ á lòun wọ ipò kan lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan wọ̀rú ẹ̀rí ipò náà ni ipò afànẹ́bì jẹ ipò kíni afànẹ́bì jẹ <laughs> mirisagola Muhammadu aa ah, lógun lẹ́kọ̀ọ́. ó bẹ́tà kí wọ́n sùnrùn rẹ̀ ó bẹ́tà ó bẹ́tà kí sùnrùn ó lóore fún ìyá rẹ kí nǹkan nǹkan rẹ̀ nígbà tó dúró sára màmá rẹ kó bàjẹ́ kó ní miscarriage miscarriage ó dáa ju orí burúkú tó wá ṣe ń lọ. láti jọ tí aráyé ti dáyé làwa mùsùlùmí ti mọ̀ wípé olúwa ẹlẹ́dàá wa nìkan ní máa ń yànyàn lánàbí òun ní máa ń sọ̀yàn dànàbí òun nìkan ní máa ń sọ̀yàn di òjíṣẹ́ oyè kan ní kò ànẹ́bí ọlọ́run tí ọba kan èéfì yàn jẹ oyè kan ní kò ànẹ́bí ọlọ́run tí àáfà ò lè fi yàn jẹ. anebi kan ò lè sọmọ ẹ̀ di ànábì ọlọ́run kan kò lè sọmọ ẹ̀ di ànábì ọlọ́run wàlọ́hù yá alámù àìsù yẹ jẹ́ alùrìsà látàwù ọlọ́run ló mọ ibi títí máa mú ànábì rẹ̀ jáde ó sì ti pin sórí wa Muhammad àmọ́ ọlọ́gbẹ́ni yìí ṣé ń pè ní Mirza Gulam ẹni tó yẹ kí nǹkan tí wọ́n fi lóyún ẹ̀ tó yẹ ó bàjẹ́ ó yẹ kó bàjẹ́ ni kò yẹ wọ́n fi sáyé ìbátí láǹfààní àti dán gbogbo wèrè yìí wò ó pèrè ẹ̀ ní ìmáàmù màdì pẹ̀lú fọ́múlà irọ́ ó pèrè ẹ̀ ní mọ́ríyámà pẹ̀lú fọ́múlà irọ́ ó pèrè ẹ̀ ní Ìsá ọmọ mọ́ríyámà pẹ̀lú fọ́múlà irọ́ ó pèrè ẹ̀ ní ànábì ọlọ́run pẹ̀lú fọ́múlà irọ́ ó pèrè ní aṣáájú àwọn ànábì pẹ̀lú fọ́múlà irọ́ ó pèrè ní òbísí pẹ̀lú gbogbo ayé sí nígbà tí ó wà á parí ti wọ kan báyìí tó dá sí pé òun náà wà máa fi àwọn èèyàn sípò ànábì òun náà máa fi àwọn èèyàn sí ipò ànábì ìwé tẹ́ ń wò wájú yín yẹn ẹ wò dáadáa kí làkọlé rẹ̀ Ahmadiyya movement ẹni tó ṣèwé náà ni Din, Mahmood Ahmad Basirudin Mahmood Ahmad yìí òun ló jẹ́ àkọ́bí mirza gulam ahmadu òun ló sì jẹ́ àròlé àkọ́kọ́ rẹ̀ ní kọ́díyàn òun ló bá maolawi nurudin fa ipò ló bá du ipò tí maolawi nurudin fi sá lọ sí lahore tí tí ìjọ amadiya fi pín sí méjì pẹrẹgẹdẹ lẹ́yìn ikú òkùrọ ni ògbólógbò òkùrọ ògbólógbò dìgbòlugi ayé Mirza Gulam Ahmadu this Basiruddin Mahmud Ahmad òun ló wá ń sọ̀rọ̀ núwé rẹ̀ yìí ó ń sọ nípa bàbá rẹ̀ ẹgbọ́n tó sọ nípa bàbá rẹ̀. The promised Messiah not merely claimed that revelation is conveyed is conveyed by means of words. He was able also to demonstrate it. For many thousands of people, for many thousands of persons who had benefited from his spiritual powers were able to receive such revelation and the writer of this paper has had this experience on several occasions. Ìtumọ̀ the promised messiah ta ló ta ló ń sọ nípa rẹ̀ mẹ́wọ̀n ó ń sọ nípa bàbá rẹ̀ Mirza Gulam Ahmadu tó sọ̀rọ̀ ẹ̀ di promise messiah sẹ́ńpà àti kábọ́sì sọ̀rọ̀ di promise messiah lánàá نعم، basirudin الدين محمود mirza مرزا غلام أحمد. ń sọ nínú ìwé ahmadiyya movement ẹ jẹ́ máa page sixty-seven page sixty-seven of Ahmadiyya movement by Bashiruddin Mahmoud Ahmad. Only the promised Messiah. Masihu tá à ń Mirza Ghulam Ahmadu not merely claimed kò nìkan sọ pé that revelation is conveyed by means of words. Kò nìkan sọ wípé ohun tá à ń pè ní ìmísí o, wọ́n máa ń mú un wá nípasẹ̀ ọ̀rọ̀ by means of words nípasẹ̀ ọ̀rọ̀ kò nìkan sọ bẹ́ẹ̀ o. he was able also to demonstrate it. kódà ó tún ṣàfihàn bí ṣe máa ṣẹlẹ̀ gan. ó demonstrate ẹ̀ hàn wọ́n pé tí ọ̀rọ̀ bá fẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá bí ṣe máa wá rèé o bí ṣe máa wá rèé o bí ṣe máa wá rèé o. for many thousands of persons nítorí wípé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn ènìyàn àìmọye ẹgbẹ̀ẹgbẹ̀rún àwọn ènìyàn who had benefited from these from his spiritual powers ẹgbẹ̀ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn ènìyàn tí wọ́n ti ṣàǹfààní pẹ̀lú agbára ẹ̀mí agbára ẹ̀mí rẹ̀. We are able to receive such revelations. Àwọn gangan fúnra wọn látara àǹfààní tí wọ́n rí lára Mirza Ghulam Ahmadu àwọn náà mà ti gba ìmísí látọ̀dọ̀ Ọlọ́run. Mirza Ghulam Ahmadu ó ní agbára ẹ̀mí débi pé ó ṣàfihàn tí ń jẹ́ revelation fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ débi pé many thousands of persons ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn who had benefited from his spiritual powers ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn tí wọ́n ti ṣàǹfààní látara agbára ẹ̀mí tí ń bẹ fún Mirza Ghulam Ahmadu were able to receive such revelation àwọn náà wọ́n kúkú rí irú àwọn ìmísí náà gbà. and the writer of this paper bákan náà òǹkọ̀wé yìí ìyẹn Bashirudin Mahmudu Ahmad has had this experience on several occasions Bashirudin Mahmood Ahmadu ẹni tó kọ ìwé Ahmadiyya movement yìí òun gan fúnra ara rẹ̀ ó ti ní ìrírí gbígba ìmísí mímọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣẹ̀rí báwọn ṣẹ̀rí báwọn pé Mirza Ghulam Ahmadu wọ́n gbà pé ànábì ọlọ́ọ̀ni wọ́n gbà pé òbí sí ọlọ́ọ̀ni ìyẹn àwọn ìjọ rẹ̀ wọ́n tún wá gbà wí